kò ń ṣe gbogbo ọ̀tá lèèyàn bá jà ẹ ọ̀tá mi wà ẹ máa dọ̀bálẹ̀ fún ni ọ̀tá mi wà ẹ máa gbà fún ni bẹ́ẹ̀ ni torí pé ìmáàmù tẹ jẹ ẹ jẹ máàmù lórí súná nìkan o ẹ jẹ máàmù lórí ìlú ni téèyàn bá ṣe ẹ bọ́ tí mo fẹ́ sọ yìí ẹ kóòtù mi wọ̀nyí téèyàn bá ṣe ẹbọ láàárọ̀ tó bá wá sí mọ́ṣáláṣí wa kírun ẹ lélẹ̀ bẹ́ẹ̀ ni kéèyàn kó gbé eégún láàárọ̀ kẹ́ẹ̀rí kó wọ ẹ̀kú eégún kó di ọ̀sán kó wá sí mọ́ṣáláṣí kó wá kírun ẹ ní agbára láti lé kẹ́ lè mọ ipò máàmù yín pé kò ń ṣe orí àwọn súnà nìkan lẹ́jẹ̀ máàmù sí. ẹlẹ́ẹ̀kejì ìmáàmù wa ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wáàsí hmm. ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wáàsí yorùbá ló máa ń pa lówe wọn ní tábà wo dúdú ń fọ a máa rọra a máa rọ ara dé egun bẹ́ẹ̀ ni ẹ̀rọra níbi wá sí ń ṣíṣe gbogbo wa èèyàn ni gbogbo wa a lè sùkà korí síbi kan náà ìmáàmù tẹ́ yẹn wọn ni chief ìmáàmù Ògbómọ̀ṣọ́ awuyewuye kan ń jà nílùú Ògbómọ̀ṣọ́ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí àkọ́kọ́ náà àwọn kì í ṣàfà bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ ń tẹ̀lé àfà làwà á kéwú ṣùgbọ́n ńgbà míì tọ́wọ̀ bá ta kókó ibi tí kò yẹ kíyàn ti gba ìmọ̀ràn yàrá ẹ̀ gba mọ̀ràn bẹ́ẹ̀ àfà yìí ni mo kàn fẹ́ là lọ́yẹ̀ níbi àwọn kankan torí pé mo rí i pé àwọn ni ṣífì máa ń gbogbo Ògbómọ̀ṣọ́ lóòótọ́ ṣùgbọ́n tíyàn bá jẹ́ adarí ibì kan nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ máa fi darí ẹ̀ àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní ìmọ̀ ẹ̀kejì òun ni wọ́n ń pè ní ọgbọ́n ẹ̀kẹta bẹ́ẹ̀ tó le jù òun ni wọ́n ń pè ní òye mo rí pé sífì máa mú yìí sọ́kítù ṣe o wọ́n ní ọgbọ́n wọ́n dẹ̀ ní ìmọ̀ gan ṣùgbọ́n níbi òye yẹn wọ́n fẹ́ ṣe bíi pé kinní díẹ̀ torí pé tíyàn bá ní òye a rí i pé àwọn ogun mẹ́ta kan wà téèyàn lè ṣẹ̀ láyéláyé kò sí bó ṣe lè nágbára tó kò sí bó ṣe lè ní ìmọ̀ tó o ò lè ṣẹ̀ láyéláyé àkọ́kọ́ kó máa bá fámìlì ẹ̀ jà. E ẹbí ẹ kó máa bàjá o ò lè win wọ́n kọ́ lè wù ẹ́ fúngbà díẹ̀ ní o bẹ̀ tó o lè win ẹlẹ́ẹ̀kejì kíyàn máa bá ìlú ẹ̀jà ìlú tí mo ti wá kíyàn máa bá lu yẹn jà èèyàn lè win láyéláyé kódà kó jẹ́ nìyẹn gan ló right èèyàn lè win èèyàn máa gbà fún wọn ni ẹlẹ́ẹ̀kẹta kó lówó máa bá àwọn tálíkà kọ́símọ̀ sóye máa ṣe sáǹpù ẹ̀ ẹnìkan kó lówó kọ́wọ́n yàn á máa bú pé ó ṣògùn owó kó wá fẹ́ fọra ẹ̀ mọ̀ kò lè ra ẹ̀fọ́ mọ̀ láyéláyé torí pé ẹni táyé ti rò pé kó lè dáa fún tó padà dáa fún ó ní wọ́n máa ń sọ pé ó ṣògùn owó àfáà yìí mo fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù gan-an torí èèyàn kì í ṣẹ́gun alábòsí nǹkan ṣe tí yóò lè fi ṣẹ́gun alábòsí ó ní kéèyàn ṣe sùúrù ẹ bẹ́ẹ̀ ni kéèyàn ṣe kíni kéèyàn ṣe sùúrù ẹ má jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó regret nǹkan mẹ́ta kan àkọ́kọ́ kó regret pé àwọn fi YouTube jẹ imam ẹ ṣe yẹn lé ní ẹ ẹ̀kejì kó regret pé àwọn múyàn láti ta kó wá jẹ imam àfa àṣẹ ń bá mi fi ọkàn bá lọ ẹ má jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kọ́ regret pé yàn mú àwọn mú èèyàn wá láti ta kó wá jẹ imam ẹlẹ́ẹ̀kẹta ẹ má jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bíi pé àwọn fi alisu náà àwọn fi jẹ imam ẹ má jẹ́ kọ́ regret ẹ̀ ṣé ó ti yé àfa mi torí àwọn mo rí fọ́wọ́ kan tọ́wọ́n fámìlì yín ṣe kí ó tó lè mú kí fámílì èèyàn jókòó kọ́ sọwọ́ ọ̀rọ̀ yẹn àwọn ẹbí èèyàn àfa ìjọ ètò ìrora yẹn pa tẹ bá ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí pé ẹni tó sọ òun ṣàfà kò kíú mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi nípa ti òye yẹn ẹ lọ bá ìmáàmù ọ̀fà ẹ lọ bá ìmáàmù ọ̀fà ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ kọ́ experience lọ́dọ̀ Imam Ọ̀fà mo fẹ́ sọ ọkọ fún yín lénìí kò ń ṣe gbogbo ọ̀tá èèyàn nìyàn bá jà bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sànà bíi mo ti sọ tẹ́lẹ̀ pé ọ̀lẹ́ńtẹ̀lẹ̀ àfààní wa ó ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad alayhi wa sallam kò ń ṣe gbogbo ọ̀tá ẹ̀sìn lèèyàn bá jà láyé ànábì wa Muhammad alayhi wa sallam wọ́n wá ń pe bàbá kan ní Abu mi mọ̀ bí a tọ́lìbù ni bí a tọ́líà ni wọ́n ṣàn pè wọ́n ní tọ́lìbù tí mo sọ pé àwọn lẹ́ńtẹ̀ láàfà ni wá. ẹni tí wọ́n pè ní Abu Tọ́lìbù yìí ó jẹ́ ẹbí ànábì ó jẹ́ ẹlẹ́bọ ó tún wá jẹ́ àgbàlagbà tó túmọ̀ sí pé ọ̀tá ìsìn lẹ́ni ṣùgbọ́n ọ̀tá ìsìn ló jẹ́ kò ṣe ọ̀tá ànábì hmm. ọ̀tá ni ọ̀tá ìsìn ọ̀tọ̀ ni ọ̀tá yín méjèèjì ò papọ̀ ọ̀tá ìsìn wọn àtọlọ́run ni kí ni mo wá fẹ́ fàyọ nínú ìjàmbá tó fẹ́ ṣe ànábì jù láyé yìí ẹni ló kó ànábì yọ ń bẹ̀ kan tí mo sọ òye ẹni ló yẹ kí ni ló kó ànábì yọ ń bẹ̀ torí ìwọ tó o bá jẹ́ àfáà tó o bá jẹ́ onímímọ̀ tó bá fi mú kẹ́bí ẹ dàrú ah! àti rálùjọ náà wà á lè díẹ̀ àti rálùjọ náà wọ̀ fẹ́ nìyẹn á lè díẹ̀ ẹlẹ́ẹ̀kejì torí pé kí ẹ̀sìn yẹn lè dúró gbogbo wọn tẹ́yìn pé lọ́ta yẹn ẹ lọ bá wọn kẹ́ lọ bẹ̀ wọ́n kò ń ṣe gbogbo ọ̀tá léèyàn bá jà bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá kan wà tẹ́ gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ àwọn ọ̀tá kan tún wà bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ gbọ́dọ̀ tún tẹríba fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ kẹ́ ẹ lè rọ náà lọ ẹni bá ní nǹkan tí mo sọ ò dáa kó kóòtù mi ràǹgì kò ń ṣe gbogbo ọ̀tá lèèyàn bá jà ẹ ọ̀tá mi wà ẹ máa dọ̀bálẹ̀ fún ni ọ̀tá mi wà ẹ máa gbà fún ni bẹ́ẹ̀ ni torí pé ìmáàmù tẹ jẹ ẹ jẹ máàmù lórí súná nìkan o ẹ jẹ máàmù lórí ìlú ni téèyàn bá ṣe ẹbọ bùkọ́ tí mo fẹ́ sọ yìí ẹ kóòtù mi wrong téèyàn bá ṣe ẹbọ láàárọ̀ tó bá wá sí mọ́ṣáláṣí wa kírun ẹ lélé bẹ́ẹ̀ ni kéèyàn kó gbé eégún láàárọ̀ kẹ́ ẹ rí kó wọ ẹ̀kú eégún kó di ọ̀sán kó wá sí mọ́ṣáláṣí kó wá kírun ẹ ní agbára láti lé kẹ́ lè mọ ipò máàmù yín pé kò ń ṣe orí àwọn súnà nìkan lẹ́jẹ̀ máàmù sí ẹ jẹ máàmù yẹn lórí ẹlẹ́bọ ẹ jẹ máàmù yẹn lórí aráàlú ẹ jẹ máàmù yẹn lórí ẹbí ẹ lè sọ pé kí wà gbogbo wọn kó bá ti yín mu láyéláyé so ló fi jẹ́ pé gbogbo ọ̀nà lẹ gbọ́dọ̀ fi create peace ẹlẹ́ẹ̀kejì ìmáàmù wa ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wáàsí hmm. ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi wáàsí yorùbá ló máa ń pa lówe wọ́n ní tábà wo dúdú ń fọ̀n a máa rọra a máa rọ ara dé egun bẹ́ẹ̀ ni ẹ̀rọ ra níbi wá sí ṣíṣe gbogbo wa èèyàn ni gbogbo wa a lè sùn ká síbi kan náà bẹ́ẹ̀ ni a lè sùn ká síbi kan náà a lọ́dọ̀ Ọlọ́run pé ọba yẹn jẹ́ Christian torí tí ọba Ògbómọ̀ṣọ́ tó bá gbégbèsè wọn ni ó máa dẹjà ẹ̀sìn bẹ̀tẹ̀ wá lọ wò ó tọ́ba yẹn bá wá jẹ́ mùsùlùmí ńkọ́ kákọ́ pé mùsùlùmí lọ́ba yẹn wàláì tàláì ọba yẹn wàláì onísùúrù ni ọba yẹn ká gbàgbé pé wọ́n jẹ́ christian in fact wọ́n ní farada wọ́n ní faradà ẹ lọ túbá mi ì sọ pé ẹ rọ́ǹgì o ṣùgbọ́n èèyàn máa ń ṣe nǹkan míì kílù ló ní sinmi àwọn ò ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ o torí fọ́nrán tí wọ́n gbé jáde tọ́ni ẹ̀ṣọ́ ọmọ ẹbí ọ̀ṣẹ́ kínní kan ẹ̀ lọ tún ẹbí yín ṣe àáfàá ah, àáfàá mi sàlámù alẹ́kùn eh, ẹ má jẹ́ kí wọ́n lẹ́nu kankan tì yín o aburú tó le jù ní kí wọ́n wá ní pòsíṣọ́ kankan wá yọ̀yàn jàgà ah, ó lè ó lè ẹ má jẹ́ kọ́ wọn lu ìkọ́ regret pé wọ́n fi youtube jẹ máa mu àwa náà ń bọ́ lẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín tẹ bá watch mi dáadáa yí pé èdè ẹ̀gbà ni mo fi ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹni bá lè bá mi share fídíò èkó bá mi share kó débi tó yẹ kó dé ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn aráàlú yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàtẹ bá mọ́ṣáláṣí yẹn ẹnu ẹ wo bó mọ́ṣáláṣí yẹn ṣe kún kọ̀ǹdíṣọ́ wo mọ́ṣáláṣí yẹn wò nísìn ẹ jọ ẹ má máa wò pé alisuna nìkan lẹ jẹ máa ń lè lórí irọ́ àti kọ̀dìríyà àti suna àti tẹ̀blíkì àti gbogbo wọn lẹ jẹ máa ń lórí ẹ má mú kíní kan wá látẹ̀gbẹ́ kan kọ́wọ́ pépé kan lẹ belong sí ẹ jọ ẹ jọ mo fọlọ́run bá bẹ̀